الحمد لله الحمد لله خالق السماوات والأرض خالق البشر كلهم رافع بعضهم فوق بعض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله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 صلى الله عليه وآله وسلم وني إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه فلينظر إلى من هو أسفل منه ممن فضل عليه رواه البخاري ومسلم ولكن قد يتيا نكاد نوي تبا كان ما tọ́sí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó gbé ga jùlọ nínú dúkìá àti ìṣẹ̀dá onítọ̀ǹda jù ọ lọ ọ̀gá jù ọ lọ nípa owó níní nípa níní nǹkan lé ayé ó sì tún dáa jù ọ lọ nípa rírẹwà àti bọ́lá bá ti ṣe dá pé ìwọ ọ̀rẹ́ wa tó ọlọ́run ọ̀dá ọ̀hún pé tó fẹ́lẹ́ yọ̀ ń bọ̀ ìlà mẹ́tò ẹ̀fọ́ lómìnira tó wá wo àwọn ẹni tó ti pa àwọn kéré sí ọ torí kí ẹnìkan jù ọ lọ ẹnìkan kéré sí ọ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ lé dá wa bẹ́ẹ̀ ló ti ṣẹ̀ṣẹ̀ dá wa mímọ́ nǹkan òkè làálẹ́ yìí má gbàgbé láti wọ ẹni tó kéré sí ọ ẹni tó jẹ́ pé ọlọ́wọ́ bá ó fún ọ ní àjùlọ lórí tiwọn náà òsì tàbí ṣùgbọ́n tí a bá ronú nípa àdéhùn yìí báyìí a rí pé ń nínú àwọn orí ńlá àwọn ọ̀rọ̀ kàbìtì kàbìtì tọ́lọ̀ ń fi sáà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lọ́rẹ̀ ọ̀rọ̀ tó ti pé yóò kúrú ní gbólóńtò kó sínú yọ wá ga yọ fẹ̀ púpọ̀ ní ìtumọ̀ ńláńlá eléyìí tó kó sínú. bẹ́ẹ̀ ni bánàbí sallallahu alaihi wa sallam sọ pé ẹni ohun tí ìtújáwá mi àlùkẹ́lẹ́ dájúdájú ọlọ́run bá fún mi ní àwọn gbólóńtò eléyìí tó kúrú ní gbólóńtò tọ́pọ̀ ní ìtumọ̀ inú rẹ̀ ló wà àdéhìí yìí àdéhìí ká sì ti wá lọ́dọ̀ àtọ́bí sọ̀rọ̀ bá bọ̀ àní wa ní ìbẹ́lẹ̀ tọ́fara pẹ́ tọ́fara jọ wọn náà ní ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé ọ̀ngọ́rò ilà mẹ́ni ẹ̀sùsọ̀rẹ̀ mi kọ́m wọ́n lè tẹ̀mbọ̀rọ̀ ilà mẹ́ni wọ́n kọ́m fọ́kùn fọ́kùn adédè alimá muslim ló gbé jáde alábìnrin ẹ máa wo àwọn ẹni tó ti fi wọn kéré sí yín ẹ má sì máa wo àwọn ẹni tó ti fi wọn tù yín lọ nítorí pé wíwo ẹni tó kéré sí yín àyèmá wo ẹni tó tù yín lọ òǹkan ni tọ́tọ́ nàdù láti mú yín má di ìdẹ̀rọ lọ eléyìí tọ́lọ̀ sí fún yín. a rí i ní ìgbà tí èèyàn bá jẹ́ ẹni tó ṣe é kò ríran rí ẹni tí kò tó kò ríran rẹ́ni tí ò ní tó yọ sí ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe sí i dáadáadáa eléyìí tọ́lọ̀ ní kọjá sí ọ kò ní ti ọ bí ètò ọlọ́run ti fẹ́ lómi eléyìí ọ máa mú ọ máa ṣàìmóore sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bí yẹn bá ti sí ọlọ́run ẹlẹ́dàá wa lórí dáadáa tó ti fi àtúbọ̀tán mú ẹ dáa láyé ní àti lọ́la gbẹ̀dẹ̀ ní ìgbà wọ́n lé ọwọ́ ọba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́yẹ ní tí ń nàgà tí wọn ga tó ọ tó ọba ti ríran ríru wọn kò sí tàbí ṣùgbọ́n àwọn ẹni tó ju ọ lọ ètò ti pé ní wọ́n ń rí ní gbogbo ọba wọn yóò padà mú ọ lẹ́ni tó ti rí o ò ní lè dúpẹ́ fọlọ́ lórí ètò ọlọ́ọ̀sìn fún ọ kàkà bẹ́ẹ̀ ọmọ àti lára tí àwọn ẹni tọ́lọ́mọ bẹ ẹlẹ́dàá wa tó fòkun àwọn ẹni tó ní kí wọ́n ní ju ọ lọ àwọn ẹni tó ga ju ọ lọ ìlara wọn lọ́mọ àti ní gbogbo ìgbà eléyìí náà ní máa fà tí àwùjọ wa títí máa kan gbogbogbò tí kì í fi ṣe gbé tó fi jẹ́ páwọn èèyàn wọ́n máa lépa ọmọ làkejì wọn láì dá tí wọ́n bá rí tọ́da fún wọ́n máa wọ́nà bí dáadáa náà ni wọ́n akramakumullah ọlọ́run ẹlẹ́dàá wa ọmọ tẹ́sí oníkálukú wa kọ́ máa ń lórí tó sóun ṣe fún bí orí yìí ti pọ̀ tó orí tó ṣe gbé tóníkálukú wa tá a bá fi lè jókòó tá a ní káàkà lọ́pọ̀ kẹ́ẹ̀dẹ́ kò sí tàbí ṣùgbọ́n kálukú wa ní òbíbi rẹ nù ẹnìkan wa tí ó lè ka iye ìjẹra iye orin tọ́lọ̀ wọn bá ṣe fún ambọ̀tìbọ̀tì yọ ọmọ yẹ tí ọ̀jẹ̀ tá a bá ti rò rẹ̀ báwo ló ti dúpẹ́ fọlọ́ báwo tó ọba gbà pé wọ́n ti kankan fún ọ báwo ló ti dẹ́rù gidi nígbà tó ọba wò pé gbogbo èèyàn lọ́dẹ àjọ ọlọ ìwọ ò ní kankan báwo ló ti ti jẹ́ ẹni tí ẹnu ọpẹ́ rẹ̀ tí ò ní dúró nígbà kan nígbà tó ọba kàtí pé oore kan bẹ pẹ̀lú rẹ̀ tẹ́sí bí ká dúpẹ́ oní máa ti tí èso ti wà lọ́wọ́ wa nínú ìdẹ̀ra tí kìí fi sá lọ oníṣìí máa ti sábàbí káwọn ọ̀tún ọ̀tún rí kí wọ́n máa dé síyàn lọ́dọ̀ èmi ò rí pé wọ́n tó rí fún mi báwo ni mo ti ṣe fẹ́ dúpẹ́ ṣé bórí àìdúpẹ́ ní wà téyì tó wà pẹ̀lú mi ò fi sá lọ máa lọ́wọ́ tí tuntun ò sì ní wọ́wọ́ ọ̀tún ìbànújẹ́ wàá dorí rẹ kodò nítorí pé àwọn ẹni tí wọ́n wò wípé wọ́n ti ọ lọ yùn ẹni tó síwájú ti síwájú kò sí bí ọdí orí àti bínú orí ti ń tọ̀ ọ́ láàmú bó ti tẹ̀lé sáwọn padà sẹ́yìn ọkàn máa bàtàrà rẹ jẹ ni nítorí pé òríran ni kọ́lọ̀ ń sọ̀rọ̀ fún ọ à ń sì dùpẹ́ wọ́n ẹ̀sìtà ẹ̀sìtà náà rọ̀ bọ̀kọ̀ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أنا تكدي الوالد عين تصيب تابع في الدكة فمي lórí oore tí mo ṣe fún yín mo búra pé màá ṣàlékún fún yín àmọ́ tẹ́ ẹ bá ṣàì mórè ẹ lọ mà dájú wípé ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ni mo búra pé ìyà tó le koko ni. tí o bá ti pé ìwọ gan lọ́lọ́run bá ti lọ́ta ara rẹ ìwọ gan ló ń dínà orí mára rẹ kí ló dé tó ní dúpẹ́ kọ́lọ̀ lórí ìbẹ̀rẹ̀ tọ́lọ̀ wọn bá ti fún ọ tó wá jẹ́ pé nítorí tẹlomiin ò ní rí tiẹ̀ ọ̀wá ní lè san orí ìdúpẹ́ kọ́lọ̀ lórí dáadáa eléyìí tọ́lọ̀ bá ti fún ọ dáadáa tí ọ wá pòórá yóò fi ọ lẹ̀ lọ ìyá wa gorí ìyá wọlé ìgbórí ọwọ́ ara rẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n sọ̀rọ̀ lè láàyè in kuntum iyyahu ta'budun ẹ máa dúpẹ́ fún Allah tó bá sọ pé nìkan lè bá ń sìn ó ti máa ti tó gbogbo ẹni tí ìbá ti dúpẹ́ fún Allah kò sí lọ. sọ̀kí aláǹfààní rẹ̀ kí ni láàrí rẹ̀ kí ni dùn ọ́nú nígbà tó dúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń ti fọ̀. ọlọ́run bẹ ẹlẹ́dàá wa ó tún sọ níbòmí ó ní wọ́n sọ̀rọ̀ ni'matallahi in kuntum iyyahu tọ́ba ti pé ọlọ́run ọba nìkan lẹ́bàá jọ́sẹ̀ fún ẹ máa dúpẹ́ ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́run ọba ti tọ́lọ́run ọba ti fún yín tó bá ti fi ọlọ́run ọba nìkan lẹ́bà ń jọ́sìn fún torí ẹ àìlè dúpẹ́ rẹ ó túmọ̀ sí kọ́lọ́run ọba pọ̀ jọ́sìn fún ìlara burúkú ó ti gbà yé ìmoore lọ́dọ̀ rẹ kò jẹ́ kó o lè dúpẹ́ kọ́lọ́run eléyìí túmọ̀ sí wípé o ò sí nípò àwọn ẹni tí ń dúpẹ́ kọ́lọ́run àwọn ẹni tí ń sin lórí dáadáa eléyìí tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe fún wa èèyàn ò ní mà dúpẹ́ kọ́lọ́run kò sì ní lè dúpẹ́ fọlọ́ rárá rárá nígbà tó bá ti jẹ́ pé ẹni tó ju ọ̀nà nìkan ni wọ́n rí kò ráwọn ẹni tó kéré sí ọ a sì sọ pé tí wọn náà bá wò ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ti fún ọ ọ̀pọ̀ tayọ ń tó retí rò ìdẹ̀ra ti ń bẹ lára ọpọlọ eléyìí tọ́lọ̀ wọn bá ti fún ọ ọ̀pọ̀ tayọ ń tó lè káyé ìdẹ̀ra ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdẹ̀ra eléyìí ti ń bẹ lára làábíà tọ́lọ̀ wọn bá fi tó gbogbo oríkè rẹ àti àwọn ẹ̀yà ara rẹ eléyìí tá a lè fojú rí àti tá a lè fojú rí tí ò mú máa ṣe bí aláǹgànà káyé tí òun ọ máa ṣe bí akókìjẹ káyé ọlọ́nkọ́ ọlálàáfíà ọ̀jẹ́ kò ní kú kọ́lá gbé kí ló ní dúpẹ́ kọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa sí wọ́n bọ́ sọ̀rọ̀ gbọ́rọ̀ òun sì kàn ọ́ òun rí ọfẹ sọ̀rọ̀ ọrọrọ sọ kí ló ní dúpẹ́ kọlọ wọn bẹ ẹlẹ́dàá wa sí oore ńlá lọ náà wọn bá ti fún ọ nígbà tó wọn bá wọ ẹni tó ṣe pé ojú tiẹ̀ náà yà sílẹ̀ rangada rangada ṣùgbọ́n tó ń rí orí nǹkan tá rí ni ó lòun orí nǹkan kan ìgbà náà lọ́sọ̀ọ̀sẹ̀ wàá má dẹ̀rẹ̀ ojú àbí nígbà tó ń sọ̀rọ̀ tó ń tọrẹ lomi iná tètè tiẹ̀ náà wà ní ìdètí rẹ̀ wọ́n bá sọ̀rọ̀ kọ̀ náà ni wọ́n tó ọ. ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ó sì tó ṣe é ronú orí nóró orí sí kí ló ní lọ. tó wá fi ó fún náà lówó tá a bá nìkan nínú àwọn èèyàn tí ń gbọ́rọ̀ yìí tọ́sọ kọ́lọ̀ wọn kò fóun lówó ń tó ń kọ́ náwó rẹ̀ sókè káwá fẹ́ lọ kọ́ sàmì àdúrà wípé ìwọ̀n bá tọ́lọ̀ ń kàn kọ́lọ̀ wọn bàjẹ́ tó lè sàmì rẹ̀ ọpẹ́ mu. ọlọ́run bẹ́ẹ̀ o lè má mi ṣùgbọ́n nígbà tí náà bá bò mí ó rí i pé gbogbo èèyàn máa ayé wọ́n lè má kọ́ ọkùn bì kan ayé bomi wà tó ti kọ́ ọkùn sẹ́ni tó ń ka àkún náà sí wọ́n wò yẹn ọmọ tó tó ń nabá dé bomi bí ìgbẹ́ níjọ lójú ẹlòmíì nítorí pé àwọn náà wa tún ṣe fún wa àmà ọ̀pọ̀lọpọ̀ nínú wa lẹ́yìn ìgbà tó wá bí wa sáyé a mọ̀ nǹkankan ọlọ́run ṣàánú wa ìdẹ̀ra ń dalẹ̀ léyìí ó ti fẹ́ sọ pọ́lọ̀ wọn bò ṣe dẹ́ra fún ọ ó ti fẹ́ sọ pọ́lọ̀ wọn bò pọ́n lé lórí jájájájá lọ wà ìwọ nìkan ni bàbá àtìyá rẹ bí bàbá àtìyá rẹ wọ́n wọ́n ọmọ títí wọ́n ọ̀rọ̀ ọmọ mi bì lẹ́yìn ìwọ nìkan tó tó ṣùgbọ́n lọ́wọ́ bá nínú àánú rẹ̀ ìwọ ti bímọ ní ìsìn ń ti ń lo orí ẹlẹ́ẹ̀kẹjọ kí ló ní dúpẹ́ fọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa sí bàbá àtìyá rẹ kò síbi tí wọn wọ láyé yìí lórí pé wọn wá ọmọ mi lẹ́yìn rẹ ọlọ́wọ́ bò fún wọn kí lọ wá ní dúpẹ́ kọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa sí. bàbá rẹ tó bá yẹ lẹ́yìn ìyá rẹ torí fẹ́ ó sì fẹ́ yá rẹ ìyá rẹ fi ọtá ìyá rẹ sá lọ ni wo ò ríyàwó mi fẹ́ títí tó fi kú láyé ìwọ ní ìsìn ọ̀fẹ́yàwó ó tún fẹ́yàwó láti má fẹ́ kọjá súnà. ṣèlú ìjẹra náà lélẹ́yìn ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ló ṣe fún ọ tọba wu àyíká rẹ ó rí káwọn èèyàn kan bẹ kò síjọ ọdún yàtọ̀ síjọ ọdún. aṣọ ẹ̀yọ̀ ká tí wọ́n ń gbé ká náà ni wọ́n ò fi ṣe ká torí pé wọ́n ò ní méjì ni. ìwà ní ìsìn tí ètò ọwọ́ lánàá lọ wọ̀ lónìí tí lánàá lọ ńjẹta kí sọ kọ́ lọ́wọ́ bò sórí mọ́ ọ bá gbọ́ ọ láti rí ọ̀rọ̀ ọmọ lórí pé ti rí tààrọ̀ jẹ ó tún tààrọ̀ ọ̀la bá gbọ́ ọ láti rí débi pé tọ̀tàn ó ọba máa lóró èèyàn máa lówó ju yàn lọ náà ni ọlọ́wọ́n ọ̀dá wa ju kájọ dọ́gba ẹnì lọ náà ni èèyàn máa ní ìlú yàn lọ náà ni èèyàn máa ní màtìyàn lọ náà ni máa lọ náà ni èyí máa bí máa lọ náà ni àṣírí máa bò túra wọn lọ náà ni wa pé ká torí pé ilé ayé ò ní tani ọ̀ máa a talẹni tí ọmọ gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu kába dọ́gba tani ọba máa tí ọmọ ọ̀dọ̀ sẹ́nìkan kába dọ́gba gbogbo àwọn afẹ́tọ̀ yà láyé ọba gbà títí aburú bẹ nínú fẹ́tọ̀ yà tí ọba sẹ́ni tí ọmọ bọ kó gbẹ nínú bọ́lá ọba ti pèsè nínú kápò gbẹ̀rún lọ́lọ́run parí bìkì ẹlòmíì nínú kátalágbàpọ̀ lọ́lọ́run parí bìkì ẹlòmíì nínú kámasẹ gbálẹ̀gbálẹ̀ lọ́lọ́run parí bìkì ẹlòmíì nínú ká máa bá ní tọ́lé bá ní tọ́lé tẹ́ lọ́nà fárídì kí ẹlòmíì sí tọ́lọ̀ ọba wa ní ká jura wa lọ bẹ́ẹ̀ bóò láyé ọba ti ṣe gbé ayé òbí èèyàn púpọ̀ ló jù mí lọ tí ọba tún wò dáadáa ó rí i pé èèyàn púpọ̀ ni wọ́n náà jù lọ. sọ́ra èèyàn púpọ̀ tí wọ́n náà jù lọ táwọn náà bá tún wò dáadáa àwọn náà tún rí i pé èèyàn púpọ̀ làwọn náà jù lọ. ìwà ọ̀rọ̀ ìbọ̀ torí ẹ̀ tí wọ́n á ló dé tójú wa jẹ́ kó ju ti ọ̀pọ̀ táwọn ẹni tó ṣe pé wọ́n kéré sí ọ àwọn ẹni tó ju ọ lọ nìkan ni wọ́n máa wò lẹ́yìn tí wọ́n bá ti jẹ́ kékeré rẹ lómi abẹni tó ju wa lọ kò sí tàbí ṣùgbọ́n èyí ń mọ orí ọlọ́run ọba tọ́lọ̀ ń ṣe fún yàn ní kíá owó bíi orípele ju ọ lọ owó tọ̀hún orípò ju ọ lọ owó tọ̀hún orípò ńlá ju ọ lọ ìdíje burúkú ni ọwọ́ abẹ́rẹ́ ìdíje burúkú ni ọbẹ̀rẹ̀ pé kí ni bá ti ṣe bẹ́ẹ̀rù làbọ́ ma èmi náà rí pé mo lé mu láì jẹ́ pé wọ́n ní kẹ́ ẹ wá ṣèdíje ọmọ wa lé wọn lárí àwọn òsìmọ̀ fẹ́nìkan lé àwọn àwọn tó ń tẹ̀síwájú sí ìwọ ń lé wọn kọ́ fẹ́ bá wọn bí tí wọ́n wà lánàá ìgbà tí ló tún fi má lónìí wọ́n ti ta yọ ibi tó ti rí wọn lánàá ló di wọn ìrìn oṣù mẹ́fà síbi tí wọ́n wà tó ti rí wọn lánàá nínú kó lé wọn mú àtúkọ ọmọ rí wọn lé mú tó ọba rí wọn lé mú wàhálà tó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ fún ọ ni nítorí pé tí tó ti gbáwájú òun ti síwájú náà ẹtì tí ń tẹ̀lé ni wàhálà bá jù ọ afẹ́ máa ṣe ìbò ṣe lówó àti ìrìgbówó rẹ̀ ṣe ń bú ìyá rẹ̀ sí nítorí kọ́ mọ́lọ́ jẹ́ pé yóò tún jọ ọlẹ̀ tọ́ba tún jọ ọlẹ̀ fún ní wàhálà tó bẹ̀rẹ̀ tọ́ba wá lé títí tí ọba bá ìlara burúkú fẹ́ni tó lé mú ìlara burúkú fẹ́ni tó lé tí ò lé mú. torí ẹ wọn mọ alẹ para wọn láì dáa bíi kọkú kọkú bíi kọkú kọ bàjẹ́ bí kìtì ọ̀tá bí kọ́nà òsì ma bí kọ́má rí tẹ ma bí kọ́má rí tẹ ma bí kílẹ̀sẹ̀ rẹ̀ ògbìnà bí kí dúkìá rẹ̀ bàjẹ́ bí tẹ ma ti àwọn olórí bóni ẹ̀ àwọn ẹni tí kì í rẹ ni tí kò tó àwọn tó ti pẹ́ ni tó ju wọn lọ nìkan ni wọ́n máa rí ìlara máa jókòó sára wọn ni wọ́n kì í gbádùn rárá nítorí pé kò mú orí tọ́lọ̀ wọn bá ṣe fún lórí tẹ̀mí ẹlẹ́yìn nìkan ni wọ́n máa rí yọ́n yóò máa wá kálẹ̀ ìdá ó rí i pé bí wọn náà ṣe ń sáwọn ẹni tó ju ọ lónìí bẹ́ẹ̀ náà wọ́n ṣe fún ọ náà lọ́la torí irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ gbogbo àwùjọ ni àwọn ẹni tó ṣe pé wọn èrè ẹni tí ò tó wọn ti pọ̀ jù nínú ọmọ èèyàn alórí ibú pọ̀ jù láàrin ọmọ èèyàn tó àwọn lọ kí wọn náà ṣe ọ mọ́kò sú ọ torí kí ẹ náà ń bọ̀ wọn náà ń bọ̀ wá yàn mọ́kò irú wa rádaràdá wo lẹ wá bí náà ṣe rádaràdá united tí wọn náà wà nù torí pé ńgbà tó lówó tán ló tó mọ̀ rádaràdá àwọn àwà burúkú tó tẹ̀ bá tinú kọ́ máa ti lára ti tó ọ wọn má gbádùn má tọ́ba ti sọ pé lágbájá à olóòmọ̀ ṣe ń kẹ́rì à lágbájá mà ló ṣe kí ni à ah, à ah, ah. ó ní kẹ́lá àwọn aláìní ó dì wọ́ lọ́wọ́ ni ó ní kọ́ mọ́rí gàrí rẹ̀ wà mú o tún fi kúlíkúlí kún o lè dúpẹ́ fọlọ́ torí pé mo mú gàrí mo fi kúlíkúlí kún inú bí mi mo ń wo ẹni tí ń jiyàn àti ẹran adìẹ ọmọ báwọn èèyàn kan wà láyé tó yẹ pé wọn àrí gàrí gan wà mú ẹni tó sì rí gàrí wà mú wà tó ń wò rí kúlíkúlí fi kún kọ́ máa dúpẹ́ fọlọ́ nítorí pé ibi tó ń ti dúpẹ́ ń ní dáadáa rẹ̀ ó ti pọ̀ ńlọrọ̀ ti bọ́ àyà tí wọn náà ní ma fi tọ́ wa. wá àmọ́ tí ti mọ pẹ́ dú o ti sa ìmọ̀ọ́rẹ́ nù ìyẹn sa ìmọ̀ọ́rẹ́ kọ́ lọ ní rọrùn ọgbà ọgbà ìwọ náà mà ẹ̀rí yóò sọ pé tá a bá ṣe ní lóore tí ọba dúpẹ́ ìgbà tí kóyàn lẹ́rù yóò ti ṣe dùnyà tó ti pọ̀ jù pé ah, adúlù tí mo ti fún ọ ìdí èdè gbogbo owó rà ó ti ẹ̀ lè gbé ẹ ṣeun kò sí wàhálà tó bá pọ́nà kan wà tí ìyàrá ti gbà padà ni èèyàn gbà padà. tó báwo wá lọ́lọ́run ẹlẹ́dàá wa olùwà ẹlẹ́dàá wa gan fẹ́ pé tó ń bá sóore fẹ́jọ òun kò dúpẹ́ tí ọba ti dúpẹ́ aburú tó ń fa orí ara rẹ̀ ló fà fún kò sí tàbí ṣùgbọ́n ìfẹ́ ilé ayé àti ti ń bẹ ilé ayé ó ní edé ká lè rẹ́ni tí ò tó wa kíka àwọn ẹrù ilé ayé yìí fún ó ní máa mú yàn rẹ́ni tó jù yàn lọ ní gbogbo ìgbà kí ni kí ni kí ló ní tèmi ò fi wá gbọdọ̀ rí ara ahọ́n sì lè rí títí lọ́ọ̀mà kí ni jẹ́nìkan ní náà pàǹdà lásán dọ̀tí lásán nítorí pé pàǹdà dọ̀tí ni torí kò síbi tá lọ. wọ́n kó fún wa ẹlò dìgbà kan tọba ya kò ní sí lọ́wọ́ wa wọn fún wa sẹ́nìkà ló dìgbà kan tọba ya tí ò ní sí lọ́wọ́ wa mọ́ iná ni torí rẹ̀ máa bí lọ́wọ́ máa làkejì mi torí tí rí mi á eléyìí pé imáni ò sí kú sọ tó máa ń ṣírò àwọn olówó ilé ayé aláàbì ipò keje ní ọwà ipò keje ní ọwà ọmọ tó fèsì sílẹ̀ sáyé àwọn mẹ́ta péré obìnrin méjì ọkùnrin kan obìnrin méjì ọkùnrin kan ọ̀nà mẹ́rin lápòwọ́ ìsìn á fún ọmọkùnrin ní ìdá méjì ọmọbìnrin ọ̀kọ̀ọ̀kan wọn ìdá kọ̀ọ̀kan sábà méjì tá a fi kún dàpọ̀ kan ó di mélòó mẹ́rin tá a kún owó sí. etí ò tí wàá rege egbè ò tí rege gbogbo èèyàn tí máa yálé wọn tẹ́lẹ̀ wọ́n bá mógbó mi wọ́n kọrí síbẹ̀ wọ́n yálé àwọn eléyìí máa. ẹ má gbàgbé pé ńgbà tí bàbá wọn kú gbogbo owó tó ní tá a lónìí ẹni tó ti kò keje nínú gbogbo àwọn olówó ilé ayé bàbá yẹn ò mówó kankan lọ́nu rẹ̀ o ilé ayé tó ti rí iná la fi sí àwọn ọmọ rẹ̀ mẹ́ta péré tó bí iná la pín owó tó sọ ti igbákejì àwọn olówó ilé ayé ìlà pẹ̀ fún kí ló dé ẹ̀yin ọmọ èèyàn ẹ̀yìn adé bàbá yìí mọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní àti ṣẹlẹ̀ ni pé owó òsì lè mọ̀ kò sí sí lè mọ̀ gbogbo owó tó fi sílẹ̀ ìbọn ọmọ rẹ̀ mẹ́ta yìí náà ló ọmọkùnrin òun ti jogún ìdajì owó ìdajì owó bàbá rẹ̀ lọ́jẹ́ báyìí ọ̀dà tí bàbá rẹ̀ bá wà ní ipò keje àwọn olówó ilé ayé káti ẹ̀ wá pé àwọn kan náà ti ń lé bàbá rẹ̀ tí wọ́n ti fẹ́ lé mú tán kó tó di kókú àwọn ti wà ń kó keje ní kò yẹ kí ọmọkùnrin pẹ̀lú ìdajì owó bàbá tó jogún kí ipò rẹ̀ kó dín tẹ̀kẹ́ dógún. tẹ́bá wa lọ o lè má ti tọ́dún kan wà ní tiẹ̀ kọ́dọ̀ ọmọ bẹ́ẹ̀ bá lówó tẹ́ ìyá yà Allahu akbar bọ́lá ń nù torí kálukú ní ọmọ olówó ni mí kò pé kí n dolówó ọmọ ọlọ́lá ni mí kò pé kí n dọlọ́lá o kálukú kádàrà rẹ̀ ní torí tọ́lọ̀ wọn bá mọ́mọ́ yóò yóò rí yóò pè lówó torí ìgbà ẹni tó lówó láyé yìí bàbá wọn lówó ìran wọn lówó táàpù ilé lọ lálẹ́ yìí o ọlọ́run ọba máa ma fẹ́ lómi lò ó kì í ṣe pé torí pé wọ́n ti lówó nínú fámìlì rẹ̀ rí ni o ṣé owó tó wá rí báyìí iná ni màá máa wò pé o ní èmi ò ní tó ọ ẹ̀yìn tó ní ọkọ ti tèmi lọ tí wàá sì torí rẹ̀ wàá jẹ́ pé mi ò ní róore tọ́lọ́run ọba ti fẹ́ mi náà ṣé wàá róore bí ayé yìí àwọn olùmọ̀sọ kó rí fèrèsè ni ọlọ́run ọba ò lè kó gbogbo oríṣi rẹ̀ pátákókó fẹ́nìkan kò lè tètè ẹni tọ́lọ̀ ń bá fún lówó ó lè má fún lálàáfíà ẹni tó fún lálàáfíà ó lè má fún lówó ẹni tó fún lówó àtàlàáfíà ó lè má fún lọ́lá torí ẹ̀ lẹ́sẹ̀ rí tí olówó bá lówó tán yóò tún máa wá kò yọ ma wá kó pé tó kù mí kù láyé yìí òní ti ń jọ lọ́la ti ń tiẹ̀ nípò kan kó ọmọ pè mí náà pẹ̀lú ẹ̀ jáde ìlú kan náà lu Yorùbá fẹ̀ ọmọ ìlú wọn kan ọlọ sí England àtàwọn míì wọn á ní kíkálukú introduce ara wọn nígbà tí eléyìí bá dìde tí ó sọ̀rọ̀ yóò lọ ní chief lágbájá eléyìí náà chief lágbájá eléyìí náà chief lágbájá ìgbà tí arákùnrin yóò dìde ó lọ ní mísítà lágbájá àwọn ìbò wa ní mr lágbájá like how gbogbo oníkálukú nínú chief chief chief chief kí ló sọ̀wọ́ di mr wọ́n ní actually uh, àwọn ọba àdúrà wọn ò fún mi lóyè ìlú falẹ̀ mi fi jẹ́ mr gbẹrẹ fún báyìí àwọn bá ní ó sì jẹ́ ẹni tó tún lówó jù láàrin gbogbo àwọn ìtàjọ lọ wọn á ní ah onídìí láti strong jẹ bá délé kí chief yín àti kí ọba yín kó fún wọn náà ní títáǹsì kan nígbà tó ti délé lóòótọ́ lọ́ba lọ bọ́ba nígbà tó lọ bọ́ba ọba bá ohun àtọ́ba ti ń jà ńlọ́pàá lọ́ba òfin fún lóye kan ó wá lọ pé actually ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ó dẹ̀ dojútì o hmm, dojútì o àìjó lóye ó dojútì o lọ́ba bá ní ah, lọ́ba ti dẹ́fẹ̀ ká parí ìjà náà wọ́n á fún ní ọ̀gbẹ́ni ọjà. kíláà kan ọ̀gbẹ́ni ọjà ọgbẹni ọjà tó bí oyè rẹ̀ lọ́nà bá di chief ẹlẹ́ kùtì ọjà jẹ kí ọjà jẹ́ náà kan ni náà nítorí pé ó ti lówó dá òun dá kan pé fún kò dá tó wà lọ ọba sọ pé oyè ti tán àwọn àjòyè bá ní oyè ti tán wa so eléyìí wọ́n fi máa pẹ́ chíìfù torí ẹ̀ bọ́lá ti dalẹ̀ ayé mi ó lè lówó kọ́ lálàáfíà kọ́ má lọ́la ọlọ́yìn lẹ́dà wa ó lè fún ọ lówó kó fún ọ ní àlàáfíà kó fún ọ lọ́la kọ́ ọ má nìmà ọlọ́yìn lẹ́dà wa ó lè fún ọ lálàáfíà ìmà kó tó máa fọlá nínú màá kọ́ ọ má lówó ọlọ́yìn lẹ́dà wa bí tètè nù wọ́n lọ àdé ó lè lálàáfíà àmọ́ kọ́ fọ́ ọ lójú kí lọ́ fẹ́ sùn wọ́n kò máa sọ pé ah, kíní aláwọ̀ kíní jẹ́ aláwọ̀ kùkùnmájí tí ń fò lójú sọ́mọ̀ kùkùnmájí tí ń fò lójú sọ́mọ̀ ẹ dákòókò ní kùkùnmájí máa rí ẹ̀yin lẹ́sìn máa ṣàlàyé torí pé kò rí àgbà àbọ̀ àjọ ẹ̀yin ibi tọ́lọ̀ ń fún ọ yẹn ìjẹ̀ra tó pọ̀ kọjá tó sọ ọdún ọlọ́ọ̀lẹ́dàá wọ́n dá yà pé ó dàbí ọkùnrin kan tí mo rí láàárọ̀ yìí lè rẹ́díò ó múra títí ọwọ́ apá òṣojú ó ti ṣe wá wọlé wá ní máa ń má tó dé èmi mọ bi ọmọ rẹ kí ló dé tí ti ń sọ pé kò Allahu akbar Allahu akbar kò sí mẹ́sẹ̀ ríru rẹ̀ sẹ́ni pé Allahu akbar yìí dá àti àmọ́ kí gbogbo jáǹpẹ̀ ní dẹ̀ra pátá korongodo ọlọ́run àkójọ fẹ́nìkan kò lè fẹ́fẹ́ torí rẹ̀ sakọ máwọn ọba sọjẹ máwọn ọba wàá rí pé ibi tó kù sí pọ̀ torí rẹ̀ ẹ máa wo ẹni tí ò tó yín a lè má lówó tó ọ a lè má lọ́lá tó ọ a lè má nípò tó ọ àwọn nǹkan kan wà náà ní tọ́lọ̀ fún wọ́n jùlọ máa wá wo ẹni tí ò tó máa wo ẹni tí ò tó kò ní jẹ́ kí ahọ́n rẹ̀ yóò sinmi ọmọ dúpẹ́ kọ́ lọ́n gbogbo wà ní nítorí tó bá wọ náà àwọn wèrè jẹ́ rí o pọ̀lá ni àwọn náà mọ̀ tó bọ́rọ̀ àwọn ṣe rí nù tó bá wò ó lè ṣe wá bẹ̀ àánú rẹ̀ ni ẹ dákúta lórí wèrè tí ọ̀sà ìwọ ni wèrè tún wò lọ́jà ta ló jẹ́ pé wọn lọ́mọ bàbá màmá rẹ̀ wọ́n túlẹ̀ òrè ńlá tọ́lọ̀ ń ṣe fún ọ yẹn tí òjẹ́ kórì rè ó lọ abo kó lọ abo ká abo kí wọ́n náà ya wèrè òrè ńlá lọ́lọ́ ń ṣe fún ọ dúpẹ́ kọ́lọ̀ wọn bá níyàn lọ sí school wọn á rí sùkúù òní lọ sùkúù àwọn adití ẹ tún kọ́kọ́ wò dáadáa pé tẹ́lẹ̀ yọ ọ̀gbọ́rọ̀ wọn ní kò gbọ́rọ̀ ọlọ́wọ́ àjọ ẹ má jẹ́ àjẹ́ pé ó ti gbà tá a bá pàdánù dẹ̀ra kan ká tó mọ iyì rẹ̀ fẹ́rẹ́ àwọn ẹni tí ì mọ iyì ṣáájú kí tó pàdánù rẹ̀ àwọn ọ̀mọ́rẹ́ mẹ́jọ jẹ́ kó ti fọ́ lọ́ọ́ mọ iyì ojú. mọ́jọ́ ọjọ́ pé tì rẹ ló di lọ́sẹ̀sẹ̀ wàá mọ iye sí mọ́jọ́ ọjọ́ pé mú rẹ ní a mà ọmọ iye mú tẹ́lẹ̀ náà mọ́jọ́ ọjọ́ pé ahọ́n rẹ yayaya tí ọmọ ọ̀rọ̀ jáde má ìgbà náà ló tó wàá mọ iye ahọ́n torí ẹni tó bá o ẹjẹ́ àti mọ iye rẹ̀ ọlọ́run sì níjọ́ bọ́mọ́ wa lọ́wọ́ kọ́mọ́ àjẹ fún gbà tó bá bọ́mọ́ ọlọ́ bọ́lọ̀ ti ti dànù ọlọ́run ti pín gbogbo tí kálukú ní láyé kò bàbá kan kò ní gbọ́dọ̀ ya kan kò ní gbọ́dọ̀ ẹnìkan sáńdìkì ló fi dé sọ́dọ̀ rẹ̀ torí tọ́mọ alọ́dún èèyàn ni ọgbà á jì àkọjá sísọ burú o rẹ oríwà tó bá gbọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó dọ́dọ̀ rẹ tí wọ́n bá fọwọ́ sí ni ó tó dé ọ lọ́wọ́ á jì àkọjá sísọ ọlọ́run ti ẹnìkan tí di àrídìkì èèyàn lọ́wọ́ kò sí tọ́ba wọ ọlọ́ yóò sàlékún fẹ́lẹ́ yìí yóò sàdínkù fẹ́lẹ́ yìí ẹni alékún fún lónìí alédínkù fún lọ́la a sì lè jọ fún wa ní nǹkan kan náà lágbọn abòmí bọ́ọ̀lù ti ṣe tọ́la rẹ̀ tó tó wà lọ́lọ́run ó ti wá ṣe ń tọ́ba wò lẹ́dàá rẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹ̀dọ́ ọlọ́run tí màá wá bínú sí ẹ̀dọ́ ọlọ́run mi tọ́lọ̀ ń sọre fún tẹ́kọ́lọ́ náà ló ṣe tèmi fún mi ní màá bínú tẹ pé kìí ẹ̀ ṣe pọ̀ ju tèmi lọ àti lọ́rọ̀ pé àkọ́fẹ́ ọ̀fẹ́ tọ́lọ̀ sí èyí tọ́lọ̀ wọn bá ṣe torí ẹ̀ máa dúpẹ́ fọ́lọ̀ lórí ìtọ́lọ̀ wọn bá ẹlẹ́dàá wa bá ṣe fún ọ ọlọ́run ẹlẹ́dàá wa kọ́ má ba orí tó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa jẹ́ ọlọ́run kọ́ bá wa fi ìbùkún sáwọn orí tó ṣe fún wa kó ṣe wá lọ́kàn nínú ẹni tí ó mú orí tí ó sì lè máa tó fi bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àkóòlù má tasma'un wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله هو من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم قل اذهب في الدنيا يحبك الله واذهب فيما عند الناس يحبك الناس النبي صلى الله عليه وآله وسلم قل يري إلى أي يريتا تبتي إلى أيتا ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ yín ẹ ti rí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ta àwọn èèyàn kan wọ́n nífẹ̀ẹ́ yín eléyìí túmọ̀ sí pé nígbà tí a ń bẹ nílé ayé yìí ẹ má ṣe jẹ́ kí ọtẹ bá sílé ayé kọjá pé ilé ayé ilé ayé ilé ayé ọ̀nà lẹ́ẹ̀kọ́jú sí kọjá pé nínú ilé ayé tẹ wà yẹn gan ẹ má sin náà àfi nítorí ilé ayé ẹ jẹ́ni tí ń gbìyànjú láti pa òfin ọlọ́run ọba má àfi nítorí ilé ayé ẹ kì í ronú àlùkìyámà rárá bí àpòjú ẹni tó ṣe pé níṣẹ́ nìkan wá sí àsùbà lójoojúmọ́ nítorí pé èrò rẹ̀ ni pé tó ń bá ti wá sásùbà òun wà á mú sáà iná lọ́pàá dẹ̀ ní rí kó ti sọ láti lọ́wọ́ ẹ̀ ní rí kó ti sọ láti lọ́wọ́ ẹ̀ ní rí kó ti sọ láti lọ́wọ́ ẹ̀ ní rí kó ti sọ láti làṣà èyí tó tún rọra tẹ́pẹ́rẹ́ nu wọn lẹ́ni tó ti pé ńgbà tó bá dà púpọ̀ àwọn sọ̀dà wá sí kò ní ṣe ńgbà bá wá délé lálẹ́ lọ́mọ wá já gbogbo ẹ̀pọ̀ ló kọ pé òun ọ̀ráyè lọ́sàn ni má ráyè láti kú ńgbà kò sí tàbí ṣùgbọ́n wípé ilé ayé eléyìí tó ṣe bí àwọn èèyàn wà mú gẹ́gẹ́ bí gàrí tí wọ́n sì máyà gẹ́gẹ́ bí iyan ọrùn iná lọ́fà ló fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí ọba yẹ ní nǹkanlé ayé iná ló lè mú báyìí òyìn àti pọ̀ tí ọba ti jẹ́ pé nǹkanlé ayé lọ́ba jọ pákọ̀ pẹ̀lẹ́ nìkan ẹ̀ nílí kọ́fẹ́ nìkan ṣe owó owó owó yìí náà ni olóòpè títí ẹ̀ lọ́ eléyìí túmọ̀ sí ike ilé ayé tẹ ẹni tá a wà nínú rẹ yìí mọ n fẹ kọlọ wọn bọ fẹ́ràn mi ọ̀nà tí yàn á gbà tọ́lọ̀ ń fi fẹ́ràn yàn kó náà ní kọ́ ọjọ́ ní tuntun kọ́ ọ̀rá yé sá má wà ilé ayé má yà mẹ́sàgì ọjọ́ pé ilé ayé lọ tẹ bàtì ó ní ká lọ wá tì mọ́tò kúrò nínú tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn. wọ́n fojú sí polówó lélẹ́yìn ọlọ́lá lélẹ́yìn oníkò lélẹ́yìn màálù owó gbà tí bá fẹ́ lẹ́yìn eléyìí ó mọ́tẹ́jà ni tó sọ yìí pé nǹkan ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn òun náà ló fojú sí tó fi máa bá wọn ti pọ̀ nítorí pé nbẹ nù kẹtọ́ tako ìmánì anábì sallallahu alaihi wa sallam wọ́n fi hàn wá wípé nbẹ nínú ìmánì kọ́ fẹ́ràn ní tọ́ fẹ́ràn kọ́ mọ́ fẹ́ràn ní torí kankan àfi nítorí Allah torí ọlọ́ àwọn òfìfẹ́ rẹ̀ tó fẹ́ràn ẹni tá a bá rìn ma ara àǹfààní tá a bá rìn ma a lè róore ẹ ó lè ti wá láǹfààní àǹfààní rọ àǹfààní àdánù eléyìí ò túmọ̀ sí pé ẹni ń ṣe lágbàbẹ́ pípẹ́ ìjọ ṣe nítorí tọ́lọ̀ nítorí pé ẹni tí bá ti ń bá yẹn ṣe nítorí kọ́ fẹ́ gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ nínú nǹkan ilé ayé wọn ò ní kọ́ fẹ́ràn rẹ̀ nítorí ọlọ́ ìmánì ni pé bá ẹni tó ń ṣe ṣe nítorí tọ́lọ̀ má rí nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kan má bàbàrà rẹ̀ mẹ́jọ ọjọ́ kọ ń bá yẹn ṣe nítorí kọjọ lọ́lá torí kọjọ lówó torí kó lè bá a fún ọ nínú tọ́lọ̀ fún àfẹ́ wọn nǹkan rẹ kò sí ní tá a fẹ́ fi ṣe. ọlọ́run ní kó fáwa náà ti wà. tí ọba fún ọ ó lè jẹ́ kó fún ọgbọ́n owó èèyàn ní járú fún nǹkan tó rí gbà nítorí pé òfojú sí tẹ́lẹ̀ rẹ̀ jẹ́ni tó rí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn sá èèyàn kan ọ ó ti tẹsẹ̀ má ní ti lọ àìmọ̀ èyí mo fẹ́ fún gàrí okùnrin ṣe àdúrà tí ó ń ṣe náà kìyàmù lẹ́yìn tó ń ṣe kẹ́nìkan lè fún ọ lówó náà ẹnìkan lọ mọ́ta ó wá lóun ti ń ṣàdúrà kalẹ̀ fún wọn tó lọ wọn náà lárúbá máa fún yàn lówó ìwọ ọdún mo bá ti bá mọ́tíláṣí mọ́ta àbẹ́tíláṣí ànábì sọ̀rọ̀ náà lè sọ́dọ̀ lárúbá tí ó gbowó fún mi ọlọ́run àti mi ẹgbọ́n ní tí wọn lọ sí mọ́ta bí màmá kan ti ẹ wá ní kí lágbó agbó àbí àbíkọ́ lọ fún yín lówó ẹ ló gbọ́dọ̀ lágbá nù <laughs> ìwọ ti límìtì ẹ onílárúbá tí ó gbowó wa fún kọlọ ọ̀rọ̀ ẹsẹ lárúbá ọba gbowó wa ó sùn kúkò màkà torí ẹ jẹ́ni tó rí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn táwọn onífẹ̀ẹ́ rẹ̀ òdodo ni gbogbo ẹni tẹ́ bá ti mọ̀ pé kò súnmọ́ yín àfi nítorí kọ́fẹ́ gba ti ń bẹ lọ́wọ́ ẹ̀ ní tẹ́lẹ̀. wọ́n kẹlẹ̀kùn ó lè mi nìwọ́ máa wà á mi ráyè lónìí kó wá dúró lọ́wọ́ ó tún wá lọ́la pé tó kò tó máa bọ̀ somi fẹ́ káwọn ọkọ máa já wọlé wá bá mi báyẹn ó ti mọ̀ kọ́ fẹ́ gbà kan wò mọ́ àwọn sábà ti mọ̀ pé o ò fojú sí ti ń bẹ lọ́wọ́ o ìwọ ní wọ́n làwọn yóò mọ̀ wọ́ wa yóò sọ fún ọ pé nínú gbogbo ẹni tó ń bá ṣe láyé ohun rẹ ti ti ń sòdodo fún bí ìwọ àwọn tó wá ti mọ̀ pé nǹkan tó wà lọ́wọ́ ìlọ́pàá lòfin súnmù ọ̀gbọ́n wàláhì kò ní fẹ́ rí ìwọ gan alárò ò ní fẹ́ rí gbogbo ẹjọ́ bá ti mọ̀ pé ń tọ́wà lọ́wọ́ rẹ lọ́fẹ́ gbà ìwọ gan ò ní fẹ́ rí bọ́lá ti dá wa nù sọ àmẹ́ni tó bá jẹ́ pé kìí ṣe torí ń tọ́wà lọ́wọ́ rẹ ní fi ń bọ̀ sí gbogbo ìgbà lọ́fẹ̀ẹ́ máa rí gbogbo ìgbà lọ́fẹ̀ẹ́ máa gbọ́rọ̀ rẹ tí wọn náà bá fẹ́ ròyìn lọ gbá ó lọ́rẹ̀ gidi bíi lágbájá lágbájá òun lẹ́bi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti pín nǹkan tó ní kálukú òní nílé ayé ń bì ó mú kí apá kan wa kó ju apá kan wa lọ kìí ṣe nítorí nǹkan kan àfi nítorí kápá kan wa kó lè máa ṣiṣẹ́ sin apá kan iṣẹ́ tí wò lè ṣe tó ń kórìíra iṣẹ́ tó ń kojú di ilé ẹlòmíì ò rí tí ọmọ dúpẹ́ lọ́sọ̀ fún ìtòrí sẹ́ báyìí alihamudulilayi tọ́ba wa béèrè iṣẹ́ tó ó láwọn aláàmọ̀ sọ ẹnu gbàgede ọjà bàbá ti sílẹ̀kùn ọjà àwọn èèyàn ní wọlé bàbá sì ti tilẹ̀kùn gbogbo ẹ̀ńtọ́ wà lọ́jà àti tè mọ́jà nà ó tún di lọ́la kó tó lè jáde bàtọ̀ pé ṣé fẹ́wàá nù nínú ah, rẹ̀ ń dùn bá wọn iṣẹ́ ni o mo dúpẹ́ fọlọ̀ nítorí pọ́ kọjá ká máa jalè sẹ́mi kó ń rí ẹni tó kéré sí i ní fi ń dúpẹ́ fọlọ̀ ìgbà tí wọ́n ká ń tí ń sè yẹn tọ́ka fún pẹ́pẹ́ àwọn sójú ọlọ sójú ọlọ ni wọ́n rí ló ń fi ń wò ó pé iṣẹ́ rádaràda lórí nínú rẹ̀ tó ń dùn wọ́n bá yẹ ọ̀padà jalè ń tẹ̀ tí yẹn ọba ti rí orí tọ́lọ̀ ń ṣe fún un ntí ọ̀dà ni ó padà sí kàn yìí torí ẹ̀ èèyàn tí ọlọ́run ẹlẹ́dàá wa tọ́ba wa ní kọ́ wà ní ipò tó wà nísàlẹ̀ síkà nìkan kọ́mọ̀tì bara jẹ́ nítorí pé bó ti wù ọlọ́run ló ti sèyìn gbogbo àwọn tó bá ní làákà ẹ̀ láyé ọ̀rọ̀ yìí yóò yá wọn nǹkan kan ò sì sí tó lè ṣe wọn nínú ilé ayé fọmọ bara jẹ nítorí pọ́nlọ́ ọba kíkan àti dúndùn iná lọ́ọ́ dálé ayé wọn ò sì ní jáde tó ń lára ẹnìkan nítorí kọ́lọ́mù ọbẹ̀ ẹlẹ́dàá wa ó gbé wọn ká jù wọn lọ ọlọ́run máa gbé yàn ká ga jù yàn kan náà lọ ni kí lọ́ọ́ fẹ́ máa ṣe lára rẹ̀ sí ẹjọ́ wọ fi iṣẹ́ lọ́jọ́ kan náà ẹnìkan ọlọ́run ní kò ní promotion títí òun fi di director general ìwọ sì bẹ nípò clark láti jọ tó ti wọ fi iṣẹ́ ọlọ́run ti kọ́ pé clark tí wọ́n kù sínú eléyìí yóò di director general má bínú rẹ̀ nítorí pé tọ́ọ̀ bá ń bínú rẹ̀ tọ́ bá tún lọ́ọ́ hàn sí wọ́n padà wọn náà ló tún lọ pa application pé kọ́dà kó ṣe pé ní màá sọ ẹnu lóró bíi sẹ́yìn ẹgbà mí rẹ̀ ìfẹ́ kò ń bì kíláàsì ó tún dẹni tí ń sọ géètì nígbà tó ọba ti mórí torí pé ẹni tí ẹjọ́ wọ bíi sẹ́ òun di director general ẹ ẹ ráwọn kan tiwọn àwọn sọ pé nítorí pé ọjà yìí àjọwọ́jà ni a ti di pé forty years lọ́jà báyìí àjọ ń tajà kan náà lọ́jà ni àti pé forty years lọ́jà iye tọ́ta wa fi dá wa lóko kò tí wọ́n one million naira lọ òun lórí náà sọ̀rọ̀ owó rẹ̀ ti kọjá fifty million òun sì ń bẹ ní five hundred thousand one million tó ti dínkù sẹ́yìn ẹ wá ló kùbí tí wọ́n gbà àbó kùbí tí wọ́n gbà sọ́ọ̀mù ọ̀fẹ́ tó sọ̀bọ́lọ́ tó ṣe wọ ọlọ́run yóò gbẹ́ ka ga kò ní gbẹ́ nìkan ga tó yóò rẹ nìkan lẹ̀ kìí ṣe pé nítorí pé léyìí tẹ̀ inú fi rẹ̀ lẹ̀ láti àwọn sọ pé ẹ lágbájá sọ́bà wọjà ọ̀gá rẹ̀ jọ wọjà la wọjà àwa lọ́jà dà bọ́ọ̀lù tẹ̀lé wa lè lówó jù wá lọ ẹ kọ̀wé tẹ lọ bọ́ọ̀lù a síbọ̀ lọ́wọ́ bá ló fún tọ́lọ́ bá fẹ́ fún yàn ní ìtẹ̀sọ́dọ̀ rẹ ní ọgbà yìí tó bá kọ́ lọ́ máa bí yàn léèrè àbá ti kàgbá kù ọlọ́wọ́ á ní lágbájá kàmẹ́ bá fẹ́ da lọ́la ṣé ṣé ó wù yín àbí ó wù yín kálẹ̀ sọ pé ó wù yín ẹ sọ pé kọ́kọ́ ṣe tiwa náà nǹkan tiwa bá pọ̀ sí sàn ẹ wá lè fóònù náà díẹ̀ gbọ́mọ yóò ṣe wí nù tó ó wù ọlọ́run àti bọ́dọ̀ ń bá kọ kọjá náà ni ó ti lówó kí ló wá dé ẹ ẹ gbẹgbẹ torí pé àti wọjà rẹ ọ̀sẹ̀ yín wa bó ló ti lè wá lé lówó jù wá lọ ń bò lẹ́yìn gbé tí tó fi ti gbé. nítorí báwọn èèyàn mú orí ọlọ́run wọn kì í sì rẹni tí ò tó wọn dípò kẹmẹ ti jẹ́jẹ́ kẹmẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹtù máa lọ bá bóyá ọlọ́jà kan tó kọ́kọ́ fún tẹ́yìn ọ̀rọ̀ apàtẹ rẹ̀ láti rí òní tú ipò gbogbo káńtà lẹ́ti jẹ́gbá rẹ̀ rún ẹ̀tún bínú àwọn yóò tún á tètè ríran rí yín kékin ni kátẹ kátẹ tó tún fẹ́ láti rí fúra di ẹ̀rẹ́ ẹ̀tún kò lówó ìlara ti bá tiẹ̀ jẹ ẹni tí ọba tó sànú rẹ̀ kò rí sànú nítorí pé lára ti fọ́ ayé ẹ̀ sòkè yẹn mú wà burúkú kó nù wà rẹ̀ ọmọdé ẹjọ́ wọlé kí ó ó ti dolùmọ́ ńlá o ìwádìí ń bẹ lórí àánà fún bí nà fún. a ànàkùn bí ni wọ́n kẹ́kù ni àkọọ́lẹ̀ jẹ́rù bàbá ànàkùn ọmọ eléyìí òun ti ń yẹ ìmọ̀ ńláńlá wò ọ̀rọ̀ tó ní tó ní kìíní títí jáde lẹ́nu ẹ̀ fáwọn apààyàn kò tó bẹ́ẹ̀ ọlọ́run ti fọ́ bó ti wù ọlọ́run kí ti kó wọn náà gbìyànjú àkọọ́lẹ̀ má wàá ti torí pé sọ àwọn èèyàn mẹ́wàá máa ju kò ká ọlọ́run nìkan já mẹ́nìkan lọ́wọ́ toro ńlá kọ́lẹ̀ pé yóò di ipò yẹn mú lọ́lọ́run ọba ti kọ́ fún un kò sí jẹ́ lè ṣe ẹ̀ lè pé kó ń bẹ̀ àsìkò rẹ̀ ní òtò ní kò ń bẹ̀ so ẹ gbà fọlọ bẹ́ẹ̀ bá tún gbà fọlọ eléyìí yóò tún padà ṣe yín mọ́tẹ́ni torí tó náà bá tún di dépò ẹ̀yìn náà kọ̀kọ́ kó náà máa lórí ibú kan bẹ tí ọ̀fẹ́ kó mi kọ́ máa sàn dáadáa lóyún tí ó bá kó yín inú túbú tẹ́ kù sílẹ̀ dì wò kẹtù àmọ̀ sí jẹ́jẹ́jẹ́jẹ́ yọrọ àmọ̀ ìjẹ̀fọ́ àti pàmò ìjẹ́jẹ́ àwọn náà wọ ọlọ́wọ́ kọ́ ni ẹ̀ ìmánì sọ ọlọ́run lè padà fún ọ náà ní nǹkan mi torí ẹ̀ ọlọ́run rẹ̀ lẹ́dàá wa ti fi hàn wá o wípé dájúdájú náà nọ́kọ́tà ńlá bẹ́yìn náà hùn máa ń ṣẹ̀ṣẹ̀ hùn gbogbo ń tẹ́ máa lò láti fi sẹ̀mí ọlọ́run láti pín wọn ò ní sẹ̀sẹ̀ pín wọ́n ti pín

nígbà tó bá tọ́ lójú tó mú káhàn rí ojú pẹ́ nínú òdì nílá tí wọn náà mọ wá sọ lọ ọ̀ṣùbọ̀ èmi náà lọ́lọ́n padà wá sí báyìí torí ẹ̀ ọlọ́run náà ti pín ẹ̀wọ̀ nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya a ti pín nǹkan sẹ̀mí yín fún yín láyé ń bì àyè àníjì rẹ̀ tó kọ́ wá látọ̀dọ̀ ẹlòmíì ọlọ́run ti pín ọlọ́run pín gbogbo sẹ́tò ṣe gbogbo wàhálà tó ń bá káwọn òkú lè ṣe tètè ńtọ́lọ̀ ti kọ̀ fún ọ ọlọ́wà ni wọ́n rọ́fà ní báàbọ̀hùn tó kọ báàbọ̀hùn dáwọ́jáàtìn ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون والله ni àwa la gbé apá kan yìí la gbé ka lórí apá kan kìí ṣe babaláwo òfò kan torí babaláwo gan wọn gbé gbogbo yín ga jù lọ ẹ tó nu ìdọ̀tí inú ọ̀bùn ló ń wà inú àìní ni wọ́n á ti jí inú àìní ni wọ́n á sùn sí. ní ti àwọn òfò tí wọ́n ń sìn yẹn tí wọ́n wá rò kó ló ní yí kádàrà kádàrà tí lọ́wọ́ lọ́wọ́ wèrè tí fi ń yí kádàrà tiẹ̀ ọlọ́run ní àwa la gbé apá kan yín ga lórí apá kan nílé ayé ń bì kí ló dé ọlọ́run nítorí kí apá kan lè máa ṣiṣẹ́ sin apá kan ọlọ́run wa lo gbọ́dọ̀ sọ̀kìrì yá àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ní pé kápá kan ó lè máa ṣiṣẹ́ sin apá kan kápá kan tápá kan ṣiṣẹ́ sìn ó lè máa fi ṣe ń ṣiṣẹ́ sìn yẹn ti yẹ̀yẹ́ ọmọ ọ̀dọ́ ní ìlú olóńgbà yín kọ́tọ́ yín olóńfọ̀ tìyàwó olóńfọ̀ tàwọn ọmọ ó ti ti wá pé kẹfẹ́ fún ló ìwọ bọ́ọ̀lù ǹjẹ́ ìrìn pété ti ti parí lónìí bẹ́ẹ̀ ni wá èlò lówó náà ten thousand náà ni ẹ̀rí pé tẹ́lẹ̀ bá kà owó sílẹ̀ sábà lọ́wọ́ mi yẹ̀yẹ́ ni àbí èsè yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ni torí tó bá pọn ilé owó òsìkọ́ ló fi kó o fún. àìwọ́ ń tiẹ̀ ṣé gbogbo àgbàlá yẹn ló ti gbá àbó ti gbá tọ́wọ́dé jáde sí ọgbà yẹ̀yẹ́ ni àbí èsè yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ni. bàbá tí ń fàgbẹ́ ò tí wà kò tí wà ẹ bá pè lórí fún bàbá fàgbẹ́ fàgbẹ́ ẹ̀ tí wà ni yẹ̀yẹ́ ni àbí èsè yẹ̀yẹ́ tí ọba síbi ayé ò ní ṣègbè o tí ìgbà tí kọ́ ló ń gbé àwọn gágá lórí apá kan wọlé ayé ò ní ṣègbè olówó ni ọ lóòótọ́ ó ti ra mọ́tò fanfanfanfa kalẹ̀ ọ̀ma wà ọkàn lọ da mọ́tò bògiri ni so dírẹ́fọ̀ bọ̀ wá àwọn tó máa dunú káwọn bọ̀ wá mọ́tò ok sọ́nà ọ̀bá ní kò ń kéré sí ọ kọ́lá rẹ̀ ọmọ tó tiẹ̀ sí ọ̀bọ̀ ti dírẹ́fà ẹbí ẹni kọ́ máa làákò gidi ni kọ́ máa tì ọmọ lé lórí ma ó ti fọ́ gidi lé wa ó ti fọ́ ti lé tì náà olórí ikú. àbẹ̀bẹ̀ kọ́ máa lẹ́jà tó ní káwọn kọ́ máa lẹ́jà ó ẹ̀sà láti kó ti yá ni ẹ̀sà kó ti yá ni òun náà máa ti di owó jóbélé kó ti yá ni àpàlọ́ rẹ̀ pọ̀ á. Ìtí wọ́n fi ń bu nínú ọmọ ọ̀gá tiẹ̀ fún mi láàárọ̀. Mo fi tó mo fi para. Àwọn àwọn àti bọ́. Tó bọ́lọ̀ ti ta ni ayé mi. Tí ọ̀gá rí bẹ́ẹ̀, ayé yóò ní ṣe torí ẹ ọlọ́run wa ni gbogbo ẹ gbogbo ẹ o ìkẹ́ ọlọ́run ó lóore ju gbogbo ń dàn kójọ lọ torí ẹ ẹ má jẹ́ ajẹ́ni tí kò ní lo làákà ìtọ́lọ̀ fún wa láti wá jẹ́ pọ̀ sọ̀lẹ̀ ayé nìkan ní ọjọ́ wa lójú lórí ọ̀sọ̀lẹ̀ ayé láàmú wa múra wa lọ́jà láàmú bínú ẹni tọ́lọ̀ wọn bá fún ju wa lọ láàmú wá bí kí nǹkan rẹ̀ bàjẹ́ á ìwà burúkú ní ọlọ́run ọ̀bọ̀ ọ̀fẹ́ ẹ rántí pé ẹ̀yin gan lára tẹ bá ti inú agboolé yín ilé fámìlì yín wọ̀ tẹ bá korúkọ gbogbo ẹni tó wà nù agboolé yín yìí jẹjọ jẹ fámìlì ó rí pé èèyàn púpọ̀ lọ́lọ́ ní kò ti jù lọ báyìí ṣé wọ́n lọ ṣe bẹ́ẹ̀ ṣé bọ́lá wọn bá ní tọ́ọ̀ máa ti dúpẹ́ fọlọ́ tó dúpẹ́ fọlọ́ tó dúpẹ́ fọlọ́ ó tún á ga ṣe ga lọ àmọ́tọ̀ bá ti dúpẹ́ fọ́lọ́ ọ̀n kọ lẹ́tà sí àbùkù ọ̀n kọ lẹ́tà sí àtìtúbúwó ọ̀n kọ lẹ́tà sí àpadà sí ikú kọ́lọ̀ mọ́ ṣètò abẹ́ torí ẹ̀ ẹ jẹ́ ká máa wọ pé ọ̀pọ̀lọpọ̀ ló wà láyé tí ò tó wa táwọn náà ti ń ṣayé ṣùgbọ́n táwọn bá ti ń jẹ́ pé àwọn là bá rí á máa jẹ́ ẹrú gidi lọ́dọ̀ lọ tó bá jẹ́ pẹ́ni tó jù wá lọ là ń wò àní mo rí rárá eléyìí jẹ́ nípa nǹkan lé ayé àmọ́ nípa ẹ̀sìn àwọn tó bá jù wá lọ láàmà wò ẹni tó jù wá lọ láàmà wò nípa ẹ̀sìn nítorí pé àwọn eléyìí ló yẹ ká tẹ̀síje pẹ̀lú wọn àwọn ló yẹ ká gbìyànjú káwa náà lé wọn bá nítorí pé nípa ẹ̀sìn ó ká so lórí borí ká ṣe ìdíje gidi ẹni tí ẹni tí ń sẹ̀sìn dáadáa ẹ̀yin náà ẹ̀ máa lé lárí mo fẹ́ lé bá kò ní kù mí lọ́jọ́ gbẹ̀ǹdà òkèèyàn kó wọn wà àlùjáná kí mọ́ra àlùjáná wọ̀ ọ̀rẹ́ rẹ ẹ̀jọ́ ń gbójú kan náà bóyá nítorí pé ẹjọ́ lọ kẹ́kọ̀ọ́ gbogbo ooru ó ti sẹ́ẹ̀tì aláàmù rẹ̀ sago mẹ́ta yóò dín náà níjọ́ bẹ̀rẹ̀ sí sẹ́ kìyàmù lẹ̀ pẹ̀lú òkú ọlọ́run títí tó fi pé àtọ́lájọ ká ìròyìn àná yóò máa bá kìyàmù rẹ̀ kìyàmù lẹ́lì rẹ̀ lọ tọ́wọ́ jáde lé ńlọ ah, rẹ̀ lọ. ago mẹta aago tèmi jí mi wọn náà bẹ̀rẹ̀ sí sẹ̀kìyàmù lẹ́yìn eléyìí lọ́yẹ ká máa ṣe ìdíje nínú ẹ̀ ọmọ ìyá rẹ̀ kan wà gbogbo àtìní lórí náà ni kí ni wọn náà wò kí wò ìwọ náà máa lánìyàn ní gbogbo ọjọ méjèèjì kó o máa bá ṣe ìdíje nínú dáadáa yìí ìnígbà kó wá dáa jù mí lọ ní ẹ̀sìn dáa jù mí lọ so eléyìí ni téèyàn máa ṣe ìdíje lé lórí torí ẹ kìí ṣe nǹkan lé ayé pàǹtí ìdọ̀tí fẹ́ẹ́ fi bí iná la sí rí ìbí iná la fi sílẹ̀ iná la máa bára wa jà iná la máa lépa ara wa láì iná la máa ṣe lára ara wa sí rárá o rárá o èyí tó jẹ́ pé yóò ṣẹ́kù yóò ṣe wá ní ẹni tí rà lè jẹ́ náwọ̀ lọ́yẹ̀ká máa ṣèdíje lórí ẹ̀ kọ́nà ẹlẹ́dàá kó tún wá sí ibi tá a kù sí ọlọ́run ẹlẹ́dàá wa kọ́dà kò tún wa sí ibi tá a ti dá ọlọ́run dàpọ̀ mọ́ bàbá jẹ́ ọlọ́run ti wá lẹ́ni tí ó máa ríran ro orí tó ṣe fún wọ́n ti wá lẹ́ni tí ò ní ríran rí tiẹ̀ tí ìlara wà bá yẹ̀ jẹ́ ọlọ́run ẹlẹ́dàá kó bùkún gbogbo wa kó falùbáríkà sí sẹ́ǹsì wa kó lánàá rí kan gbogbo wa kó lọ́run ẹlẹ́dàá kó wá sọ orí bẹ́ẹ̀ náà kó ṣe fún lu wa kó jẹ́ kí orí ọtún ọtún ọtún ọtún ńláńláńlá kó jẹ́ kó wọ ìlú wa yìí báyìí àti gbogbo olú àwọn mùsùlùmí lápapọ̀ ọlọ́run ẹlẹ́dàá akọba kábùrú kúrò ńlẹ̀ kó gbé jìnnà sí wa kọ́mọ̀dé kọ́tọ́ sí wa kọ́mọ̀dé kọ́tọ́ sílu wa kọ́mọ̀dé kọ́tọ́ sí àwọn èèyàn wa kọ́mọ̀dé kọ́tọ́ sórílẹ̀-èdè wa kọ́mọ̀dé kọ́tọ́ sí ìpínlẹ̀ wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa. kára tí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa pé ká máa wo ẹni tó kéré sí wa nínú kálí ayé kálíbà àmọ́ta ìmoore sọ́nà lórí oore tó ṣe fún wa kárántí pé gbogbo oore ńláńláńlá yìí eléyìí tá a mọ̀ nípa rẹ̀ ẹnìkan lọ́lọ́run ti rántí wa onáàlọ́gá wa anáàlọ́wà Muhammad sallallahu alaihi wa alihi wasallam nínú wọ́ rẹ̀ lórí wa onáàlọ́ká máa ti àsọ̀lá tuntun torí pé ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ aláfọ̀lẹ́ أنا أنت صلاة فنبوى محمد صلى الله عليه وآله وسلم اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاة صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا